Yoruba Vocabulary Supplement to Unit 5. Èwo Èwo Èyí Èyí Dúdú Dúdú Pupa Pupa Funfun Funfun Sálúbàtà sálúbàtà Bata, mo fẹ́ ra Bata, mo fẹ́ ra bàtà bàtà wo bàtà wo bàtà dúdú yìí bàtà dúdú yìí bàtà pupa yìí. bàtà pupa yìí bàtà funfun yìí bàtà funfun yìí sálúbàtà yìí sálúbàtà yìí ẹ̀wù mo fẹ́ rẹ̀wù. Mo fẹ́ rẹ̀wù. Ẹ̀wù wo? Ẹ̀wù wo? Ẹ̀wù funfun yìí. Ẹ̀wù funfun yìí. Ẹ̀wù pupa yìí. Ẹ̀wù pupa yìí. ẹ wo òdòdó yìí ẹ wo òdòdó yìí exercise two columns one and two. bàtà mo fẹ́ bàtà pupa.